اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت مليا ما في علمك وزينته وعددا حتى تعلمنا أسرار حكمتك وتفهمنا جوامد كلماتك وتحفظنا جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له الحافظون أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الكافي بسم الله الشافي بسم الله المعافي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم هدينا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا من الخير فيما أعطيت وكنا شر ما قضيت فإنك تقضي ولا يكد عليك فإنه لا يزل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت فلك الحمد على ما قضيت ونستكفرك ونتوب إليك وصلى الله على خير خلقه محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين arahman rahim alkiyamidi adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tó ni gbogbo ayé ọba tó ni gbogbo wa ọba tó dá ìran kan tí wọ́n ń pè ní èèyàn ìran tó ń pè ní èèyàn yìí ọlọ́run dá wọn látara anabi adama dá oríṣi nǹkan ètò pé a ti mú àwọn àlàyé wá síwájú àwọn èèyàn yìí náà fún wa láwọn oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi náà tó fún wa tí ó tẹ ìsìláàmù wá tó torí ìsìláàmù wá tó torí àwẹ̀ wá àwẹ̀ rọmọdún náà ànábì wa muhammad ànábì muhammad náà lọ́lọ́run wa ni kó jẹ́ pé òun já sáàkì tọ̀tọ̀ sí tiwa tó já sí pé látara àtẹ̀láṣẹ ọlọ́run pẹ̀lú ó pẹ̀lú ìtẹ̀láṣẹ tiẹ̀ náà ìtẹ̀láṣẹ yẹn náà láti ìtẹ̀láṣẹ ọlọ́run ọlọ́run kó wọlé àná ọlọ́run kó kẹfà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam adúgbò fún ọlọ́run pé abẹ́rẹ́ rọmọdún mẹ́wàá àkọ́kọ́ ṣe kí ni ó ti bọ́ sẹ́yìn adúgbò nínú nínú mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì la tún gbé nílé látòní ọlọ́mọsàbà ṣe nírọ̀rùn náà àwọn nǹkan tí wọ́n jára yìí nítẹ̀síwájú nínú àwọn àlàyé wa òun náà ní pé a sọ̀rọ̀ nípa bó láyé ti rí ibo ní kálukú wá fì sí kó ní kálukú bèrè rẹ̀ pé wà áì bò mo ṣe jẹ́ àìmọ́ bá ti jẹ́ àìmọ́ bá ti rí náà ní ò ká mọ bá ti mọ ìmọ̀ bá ti tó ní ò ká wá mọ bí ètò àyè wa ti ń lọ náà ní wá ń dọ̀pọ̀lọpọ̀ àwọn ètò rúmọ́ wa lọ́wọ́ kọ́lọ̀ mọ́ da gbèsè ayé wa kó mọ́ da gbèsè ayé wa rú mọ́ wa lọ́wọ́ káwa náà sàmì lóòótọ́ àmọ́ kìí sàmì nìkan wa náà gbégbèsè wọn ní ká gbégbèsè ọlọ́gbọ́n ìgbésí ayé ọ̀tọ̀ iná pè ní ọ̀tọ̀ iná pè ní wisdom knowledge ni mímọ̀ wisdom ọ̀tọ̀ hekima náà pè ní wisdom èèyàn bá ní knowledge tí ò bá ní wisdom mọ́ o lè mọ̀ sáyé bí ẹni tí ò mọ̀ kankan kọ́dọ̀ ẹni tí ò mọ̀ kankan ó padà tó wá gbádùn ayé jù lọ so wisdom yìí ti ń bẹ nínú ayé náà lèyí tá à ń fún ara wa yìí látàrí pé bó ni ìràwọ̀ rẹ ṣe rí tàbá bá fẹ́ gbádùn ọlọ́run òun náà ní káwa náà gbádùn àwa bá ti gbádùn àwa gbádùn ọlọ́run ọlọ́run kò wọlé àárín ọlọ́run kó kí gbogbo bọ́ sí ọ̀run fún ní kálukú wàá ṣàlàyé nípa àwọn planet gbogbo tí ń bẹ nínú wọn lẹ́yọ kọ̀ọ̀kan a sọ̀rọ̀ nípa moon a sọ̀rọ̀ nípa sun a sọ̀rọ̀ nípa eh, mars a sọ̀rọ̀ nípa dàpẹ̀ ní àwa ń sọ̀rọ̀ nípa àṣẹ̀ṣẹ̀pá yín pa mars àwa sọ̀rọ̀ nípa mercury táwọn àfáà ń pè ní àtọ̀rọ̀ ìdùnnú lárúbáwá òun là ń ṣàlàyé pé nǹkan ara méjì níbẹ̀ lábẹ́ Zodiac méjì ni àpè kan ní àpè kan ní Gemini Gemini òun la ṣàlàyé ẹ̀ tá a sọ pé atẹ́gùn náà sọ̀rọ̀ ló pọ̀ lórí ẹ̀ so àwa bó sínú Virgo ní tó ní Virgo wọ́n gbé kalẹ̀ fún wa pé Virgo àwọn kan ní glass cup ní jẹ́bẹ̀ àwọn kan ìsọ yìí pé siriọ kàbàbà ní jẹ́bẹ̀ àti glass cup àti siriọ kàbàbà kọ́ọ̀pù àmọ́ bomi sínú ẹ̀mọ́ nìkan jíjẹ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so akàwàbà tá a dá kọ náà oúnjẹ náà lòun náà padà jẹ tó túmọ̀ sí pé àwọn tá a sọ yìí wọn ò ní fi inú wọn sí káà ní fi inú tèmi ṣe o ogun tó bá kọ sí ẹ̀kọ́ àbáyé bá parí kọ́kọ́ jẹun náà so wọn ò fi inú wọn sí rí rárá alákọ̀ọ́kọ́ ni nínú nǹkan tí mo ṣẹlẹ̀ sí wọn ni pé àwọn náà máa ń ṣàárẹ̀ lọ́mọ ọwọ́ kí ni mo wá ń fa àárẹ̀ wọn lọ́mọ ọwọ́ òun náà ni wípé ìràwọ̀ wọn ò jẹun tó dùn tó bá yẹ kó bá tó bá bẹ́ kọ́kọ́ bí tó wà lọ́mọ ọwọ́ òbí ẹ̀ ní ọ̀kọ́ máa fún olóúnjẹ látara kó mú mú á wàá sọ fún ìyá àwọn pé kò gbọ́dọ̀ jẹ nǹkan tó bá dùn tó ti wá òun bíi ṣúgà bíi àwọn kan tó dùn kọ́lá tó bá mu tíì kan má fi ṣúgà sí ó lè mu tíì bẹ̀tù kan má fi ṣúgà sí tó bá ti fi ṣúgà sí tí àgbìgbà téèyàn máa gbó náà ni so kan má fi ṣúgà sí tó bá ti fi ṣúgà sí àtàwọn nǹkan míì nǹkan míì nǹkan míì nǹkan míì nǹkan míì tóbìnrin bá sọ pínpà tóun bímọ tán òun fẹ́ dúpẹ́ fọlọ́hún kó wáá jẹ́ pé wọ́n fẹ́ gò ló ń gbé ló gbé dání tó fẹ́ máa tọ́ níjẹ bí ṣe ń jẹ ṣúgà níjẹ sakarin níjẹ gbogbo nǹkan nísàjẹ gbogbo àwọn bisikíìtì gbogbo nǹkan súùtì oúnjẹ nísàkó gbogbo ẹ̀jẹ̀ túmọ̀ sí pé ọmọ náà lé nínú ọmú rẹ̀ ni ó ti mọ ọmú yìí ti ń fà yẹn ní padà wá máa padà wá ń fa rẹ̀ sọmọ náà lára láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wà ní wọ́n tún pò hospital ọmọ yẹn ò gbádùn kò lálàáfíà àwọn ọmọ ọ̀sẹ̀ méjì kí ló wá dé báyìí ní ọ̀rọ̀ jésù kọ́ ọlọ́run ọlọ́run òdè sáhùn so àwa là ní lọ́lẹ́jì bá ti fẹ́ tọ́ ọmọ yẹn sókè àti bí títúmọ̀ sí pé wọ́n ti ń bi kalẹ̀ gbàm náà ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lórí rẹ̀ ìràwọ̀ wo kí ló bá wá ìràwọ̀ onílò kí ló bá dé bó o ní nǹkan àwọn nǹkan ló pamọ́ sínú àwọn ìràwọ̀ rẹ̀ ń á ti béèrè tó ti yé ṣe bí àlọ́ lè béèrè lọ́wọ́ àwọn dókítà pé oyún oṣù mẹ́ta ẹjọ́ ẹjọ́ ṣe bá scar delomis ó fẹ́ mọ tó fẹ́ bí ni o kì sọ́kùnrin àbóbìn ó fẹ́ mọ nítorí lè mú wá béèrè tó tó ọmọ ìtìjọ oyún ìṣe oṣù mẹ́rin ó ti fẹ́ kọ̀ǹfàmù pé kí ni bóyá ọkùnrin àbóbìn ló fẹ́ bí kí ni tó fà tó fi wá bímọ kalẹ̀ tán ó kì í tán máa wá sọ fún ọkàn pọ́kùnrin náà ló fẹ́ bí àwọn sọ wọn àwọn òkè tọ̀dà káàtẹ̀ sọ pé ọkùnrin ló bá fẹ́ bí òkè mo fẹ́ kórí báyìí tó wáyé kó mìíràn bá sọ pé yóò bí bóyá kórí báyìí èyí tó wí ìhùn kóyá kórí báyìí kórí báyìí ìhùn ó mọ̀ ṣiṣẹ́ tọ̀ lọ tó bá bí kalẹ̀ tó dá òkè wáyà pọ̀ ọkùnrin náà òkè láàrin àwọn àti pé wọn kó ayọ̀ ọmọ o lórí tó bẹ̀rẹ̀ wàhálẹ̀ lẹ́ẹ̀kejì wàhálẹ̀ lẹ́yìn náà wàá jẹ́ kí wàhálà tó ṣe inú oyún fún ìyá rẹ̀ àbí oyún tó rùn wàhálẹ̀ lẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe gangan ní ọ̀pàdà wàá yọ lóòfin gbìmọ̀ lásán tó yẹ kó rí bẹ́ẹ̀ náà ni pé ó wá sàkíyèsí láti bẹ̀rùn àkíyèsí tó ṣe bẹ́ẹ̀ náà ni pé ìràwọ̀ ni ọmọ náà ń lò ìràwọ̀ tí ń lò ń àbíjọ́ tó bí i sí òun náà ni ó kọ́ bó ṣe fẹ́ tọ́ ọmọ náà tó fi ní sì tọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni máa ń ṣàárẹ̀ nígbà ọmọ ọwọ́ kọ́dà ẹlòmíì ṣàárẹ̀ débi pé gan ẹlòmíì ò tẹ̀ padà survive ẹ̀ tẹ̀ ń fún un jẹ kò yẹ kẹ́ kì í ṣe ọmú tí ń mú yẹn yín ti ń mu ní ti ń mu èèwọ̀ mọ́ ọmú yẹn so bẹ́ẹ̀ bá ti wá ń tírìtì ẹ̀ títí ń gbádùn bá tó ń gbọ́ ọmú tán yóò tún bẹ̀rẹ̀ wàhálà ẹ bá tírìtì ẹ̀ tí wá ń gbádùn yóò padà wá padà wá lọ́lẹ̀ bọ́ síbi tó yẹ kó bọ́ sí yóò padà wá padà tẹlómìn padà yíwọ yẹn tẹlómìn sì yẹn lómìn òkú lóòótọ́ àbọ̀ padà dá láàbọ̀ ara látàrí pé òbí ò sì mọ̀ kóhun lòún fà kọ́dà àwọn àpàrà sọ bẹ́ẹ̀ lómìn pé tẹ̀ mọ́ fún lọ́mù kankan mọ́ ẹ̀rọ mú tán dá dúró tẹlómìn ò fọmọ òun mọ́ ọmọ nígbà tí òun mọ́ àlàáfíà bẹ̀rẹ̀ sí ní ìmúkùmù tí mú inú ọmú wọn ní dààmú ọmọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ní oṣù kìíní náà ní òye wa so àìyé wa yẹn là fi ń da ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi ń da ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi ń dàrú mọ́ wa bí ṣe ń dàrú wa nígbà o ayé kọ́ gangan ló ń ara rẹ o kí ló wá jẹ́ kó rí bẹ́ẹ̀ kò tí ì kọjá ọ ìmọ̀ yẹn o sì lè mọ̀ o lè mọ̀ látàrí kó o o sì lè mọ̀ látàrí kó o náà rẹ kalẹ̀ síbẹ̀ kó yá náà so ìsàlẹ̀ gbà téèyàn bá lọ skul tó lọ lérí di bóyá mẹ́sì ló lọ lérí ìdàbí nǹkan kan ni ó mọ̀ mọ́ sí fún yàn lábẹ́rẹ́ ó mọ̀ sí fún yàn lóògùn ó mọ̀ ohun tó yẹ kó lò bá ti bá ti ṣe tẹ́sì mọ̀ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ náà ni kí ní ìrí bó ti dédé ara wọn ká gbìyànjú káwa náà try láti rí i pé èmi náà fẹ́ mọ̀ nǹkan yìí èèyàn lè mọ̀ wọ́n mú ṣọ́ọ̀kì kọ́yàn wọ́n mú báyàrò fi kọ́yàn oṣù mẹ́ta oṣù mẹ́rin tọ́lọ́ máa ṣe bọ́ńlá káyẹ̀sì wọ́n náà ti mọ̀ wọ́n ti fi sátífíkẹ́tì rẹ lé ọ wọ́n náà ti bẹ̀ sí sáyé lọ́n ti jẹ nìyẹn ní tó bá rú ọ lójú tí ó ráwọn kan lójú tí wọ́n fi ń dààmú káàkiri ayé ìwọ kàn mọ́ fi ìwọ kàn mọ́ fi ń rẹ́yìn ní gbé tó àìmọ̀ kan ní dàyín láàmú kọ́lọ́hún kó yọ àìmọ̀ kan kúrò ní ètò ìgbésí ayé wa àmì nìkan kọ́ ló ràn lẹ́yìn kí n ṣe kíni kí n yẹn gbé gbèsè ìràwọ̀ náà ta pè ní vego yìí nature rẹ̀ yẹ̀pẹ̀ ni kò sí yẹ̀pẹ̀ ní nature rẹ̀ so abosì ló já sí báwọn ṣùgbọ́n a ti sọ pé ẹran kórìíra máa ń bẹ níbi fún ti Gemini yẹn tó jẹ́ kejì ẹ̀hún náà ni bẹ fóun náà kò tó bá kù níbi tá láàárẹ̀ dé tán tó bá kù níta tó bá sọ̀rọ̀ ibi tá láàárẹ̀ dé so spirit tọ̀hún ti tún dé papọ̀ báwọn ló já sí pé ọlọ́run máa ń kẹ́ wọn wọn a máa lásìkí kókó pàápàá lóbìnrin ọlọ́run máa ń kẹ́ wọn gan àmọ́ ní lásìkí wọn bó ṣe òkú lè pọ̀ tó tí ìbá ṣe kán bá mẹ́rin kórìíra wọn pọ̀ lára wọn bọ́kùnrin bá ti ń gbowó lọ́wọ́ wọn kàn wọ́n pa wọ́n tì tí ti ń gbowó lọ́wọ́ wọn pa wọ́n tì ọ̀rọ̀ àná padà wá di bá mi nígbà tó bá jẹ wọ́n tán tòtí túmọ̀ sí wípé àkíyèsí wọn yẹ kí wọ́n ṣe so tákìyèsí bá wáyé látọ̀dọ̀ àwọn òbí àwọn ni wọ́n ti paná nǹkan yẹn láti kíni láti ilẹ̀ wọ́n ti yanjú àárín wọn tó má ti wá rí yanjú ẹ ó sí pé bá a ti ń sọ ẹ lómi ò sọ pé bẹ́ẹ̀ kò ní mí lóòótọ́ àwọn nǹkan tó ń sọ yẹn ó ṣẹlẹ̀ ó pọ́sibù kó mọ̀ ṣẹlẹ̀ sí ọ tó bá já sí pé àwọn òbí wọn ti gbégbé sí ọlọ́gbọ́n lágbà tán ti bí ọ ó pọ́sibù kó mọ̀ ṣẹlẹ̀ sí ọ ló já sí pé ìràwọ̀ lé èèyàn mẹ́ta lè mọ lòràwọ̀ kan náà káyé wọ́n sì mọ́ jọra wọn nígbà tó bí wọn papọ̀ tí knowledge tán fi tọ́ wọn wisdom tán fi tọ́ wọn kò sí kí ni kò papọ̀ environment tán ti tán bí wọn kò papọ̀ so bóyá country tán ti bí wọn papọ̀ bóyá wòye tán ti bí wọn papọ̀ ìyá kan náà kọ́ ló bí wọn bó ti rí wọn náà ọlọ́run yọ́nú sí wájú ra wa lọ ó possible kẹ́ ẹ mọ́ ìlú àwọ̀ kan kódà ìyá kan náà lè bíyàn kíra ọ̀kọ́ ẹgbẹ́ ìràwọ̀ kan náà náà wá sì jọ ń lo ayé wọn lè mọ́ jọra wọn kódà táyé kányìn ó jẹ́ pé táyé kányìn ni wọn ó jẹ́ pé irú bọ́n jẹ́ pé táyé kányìn wọn náà ibì kan náà gbé wáyé ìràwọ̀ kan náà tó jọ ń lo ayé wọn lè mọ́ jọra wọn kódà wọn lè jọ jóbìnrin ṣèbáyé tágàn tó já sí pé ẹnìkan ọkọ lọkọ ọdún méjì yín lè mọ ti rọkọ kí ló fàtọ jẹ kó rí bẹ ìjọ kan náà bí wọn táìmù kan náà bí wọn ìràwọ̀ kan náà jọ ń lò déètì kan náà jọ mú wa kọlá tó bá tún lọ lè bí background wàrà àwọn kan tó lè bàbá kan náà ibi kan náà jọ mú wa obìnrin tó jọ ní wọn àbọkùnrin jọ ní wọn ayé wọn ò sì ní jọra wọn. sòtí túmọ̀ sí wípé <clears throat> seconds náà fi jura wọn lọ òun náà tán fi wáyé kẹ́nìkan tó wáyé òun náà nǹkan kan ti nǹkan àwọn kan àwọn irinṣẹ́ kan ti change síra wọn. Allahu akbar kabira àfẹ́ ọlọ́run àbíbí ọlọ́run ètò tá à ń ṣe ìmọ̀ la fi ń ṣe ó yé àwa níwọ̀nba díẹ̀ afẹ́pọ̀ yé ayé ni àwọn tí sì ti ń yé síwájú ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ti pariwo káwọn kan ń dà wọn láàmú mọ́ a sọ pé wọn kì í ṣèyàn o bó bá di pé a bá sọ àlàyé wa tán tá a bá parí àwọn sódàkì tán tó ti bá wọn tó bá di pé àwẹ̀ ń dá méjì táwọn àbọ̀ síbi sísìn á ti wá lọ lè mọ kó sáwọn ibì kan á mọ tọ́ bá àwọn ibì kan pèsè ìbá àmọ́ tọ́jú wọlé oníkálukú ọ̀pọ̀lọpọ̀ kan tó pè ní ìṣòro òun ìyẹn àwọn kan náà fi ṣe ó padà rí pé òun fi ṣe ọ̀wọ́ náà ló fi ṣe ra rẹ̀ sòdí túmọ̀ sí wípé ẹ jẹ́ wọn ṣàlàyé pa sódà kìlọ̀ nínú nǹkan tá a kà fún tó jẹ́ èèwọ̀ rẹ̀ ṣe bá wọn sọ pé ẹ gbogbo tó bá jọ sí pé ọbẹ̀ yìí ẹ̀fọ́ ni ṣe bá wọn tó bá jẹ́ sí pé ẹ̀fọ́ yẹn sì kí ni wá jẹ́fọ́ tó korò ó gbọ́dọ̀ jìnnà sí láti máa jẹ sòdí bá gbogbo tó bá já sí pé èso yìí o a ti ṣe é a ṣe é ni bóyá wọ́n ṣe iṣu àbí wọ́n ṣe àgbàdo àbí wọ́n kó ọ̀gẹ̀dẹ̀ àgbà ọ̀gẹ̀dẹ̀ dòdò wọn kó sómi wọn kàn sí lásán kì í ṣe oúnjẹ rẹ̀ tí wọ́n ti ń jẹ ìṣòro ṣe kí ni yóò mọ̀ sí ni yóò mọ̀ pọ̀ sí ni tó ti wá bẹ́ẹ̀ sì ni nǹkan tó bá ti dùn jù torí pé àgbọn ta germany ta dákọ̀ yé àgbọn la pè é tó ti wá ní tó bá ti dùn yóò gbọ́dọ̀ yóò gbọ́dọ̀ jìnnà tí wọ́n sì ń jẹ ó gbọ́dọ̀ mọ kí ń pè tó fi já sí pọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe tí wọ́n kà fún wọn láti mọ̀ sí <clears throat> kì í ṣe iṣẹ́ tí wọ́n lè mọ dààmú gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan mo yẹ sọ nínú ọ̀rọ̀ mi ní day ten nípa ọ̀rọ̀ vego àbí nípa ọ̀rọ̀ àwọn àtọ́rídú òun ni pé wọn ò wáyé wá dààmú wọn ò wáyé wá dààmú rárá kó tó mọ̀ dáa fún wọn nípa ṣíṣiṣẹ́ wọn tó ṣe kọ́mọ́ ṣiṣẹ́ tí mọ̀ dààmú so eléyìí náà ta sọ yìí náà tó jẹ́ pé yẹ̀pẹ̀ ní kí náà ń pè é tó wá jẹ́ pé ọkùnrin bá ní bóso obìnrin náà bá náà nínú wọn ní káwọn náà lọ lè rí ìdí sí ń tọ́jú yẹn tó ti báwọn káwọn lè sí ń tọ́jú yẹn wọ́n fún yàn lábẹ́rẹ́ ni wọ́n treat yàn ni wọ́n nìkan sì yẹn náà ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe wọ́n ṣe ń tún yàn ṣe ẹlòmíì tó já sí pé bí ọ̀sẹ̀ mẹ́ta lèyàn ṣẹ̀ṣẹ̀ rí bí wọ́n máa padà rí nísìnyí ah ṣẹlágbájá ní abẹ́ lómi tó ti lọ lè wẹ̀ tó ti mọ́ kan gàgà bó ló ṣe ṣe àwọn náà wà nípò kan ṣe kí ni kan tọ́jú ara kan tún ara ṣe báwọn kan tára àwọn èèyàn ṣe make up wà ń bẹ kan sì yẹn náà hair dressing wà ń bẹ kan tún yàn ṣe kan tún agbára rẹ̀ ṣe alágbájá ah, ọ̀run so ń bẹ nínú ẹ̀ wọ́n wà ní ipò bí yóò ṣe gbádùn ayé so ká kò ní